يومئذ الحق والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله a kí ẹ̀yin ará alé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò al-muflihun èyí tí ń jáde láti ilé ẹ̀kọ́ muflihun high school tó gúnlẹ̀ sí àdúgbò muslim ìfẹ́lódùn ìdí òbí ní ìlú ìbàdàn wambi abẹ́lọ́ ọ̀pọ̀ abánisàlékún dáadáa fúnlé ẹ̀kọ́ náà gbogbo àwọn òbí àtàwọn mùsùlùmí tí wọ́n ń gbowó kalẹ̀ tẹ́ fi ń lè gbọ́ ètò yìí ọlọ́run máa bá ní sàlékún dáadáa fún wọn kọ́lọ̀ ń jáwa náà ò lè máa dá sí iṣẹ́ tiẹ̀ kọ́ gbà lẹ́sìn lọ́wọ́ tiwa àtọwọ́ tiwọn àtọwọ́ tiyín náà tí ń gbọ́ wa ọ̀làlá ìlàhà ìlàlá ọ̀dà ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ ètò wa lóru èní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa Farouk Ismail Yunus tí yóò kà fún wa bismillah. bisimilahi rahman rahim wan naji'ati gharqa wan nashitati nashta. والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الرادفة تتبوى الرادفة قلوب يومئذ وادفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà àti àwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa nasiba kamaldin bismillah. Kọ́lá Rasulullah sallallahu alayhi wa sallam la'ana Allahu al-qamra wa shariba'a wa ba'i'a'a Translation, the Prophet of Allah, peace be upon him, said, Allah has cursed the alcohol, the one who consumes it and its seller. Transmitted by Abu Dawud. Lessons from the Hadith. One, Islam forbids drinking of alcohol. Two, A drunkard is an accursed person. Three, Islam forbids selling of alcohol. tó ọlọ́run máa bá ní sàlékà àlùbáríkà fún àwọn ọmọ yìí kọ́ jẹ́ kí gbogbo àwọn òbí wọn ó jèrè wọn kọ́ jẹ́ káwa náà ó jèrè àwọn ọmọ wa láyé àtijọ́ ògbìn alkeama ẹ̀yin arúfin ọlọ́run eléyìí ni part two apá kejì nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tí à ń bá bọ̀ tí a pè ní alẹ́kìyánà jàǹbá ṣíṣe ibi tí a dé à ń sọ oníranran jàǹbá tí ó wà táwa mùsùlùmí gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run torí wàhálà tó lè wà ń bẹ̀ láyé ń bì àtijọ́ gbèǹde alkiyama a ti ṣàlàyé pé nínú àwọn jàǹbá yìí òun ni ká máa ṣe jàǹbá filimizan nínú àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú measurement òṣùwọ̀n èyí tá à ń fi tepurulu wọn èyí tá à ń lo kóńgò èyí tá à ń lo gbogbo tá a fi máa ń wọn nǹkan mùsùlùmí ò ṣe òjòrò kò sì gbọ́dọ̀ ṣe jàǹbá ń bẹ̀ jàǹbá yìí ó débi ọ̀rọ̀ káràkátà kára ọjà káta ọjà àwọn èèyàn ń ṣe jàǹbá ń bẹ̀ ọjà tó bá lálẹ́ẹ̀bù ká sọ fẹ́ni tó fẹ́ rà á oúnjẹ yìí ó gààrí tí mo fẹ́ tà fún ọ yìí ó kò ewu o ráìsì tí mo fẹ́ tà fún ọ yìí ó òkúta pọ̀ ń bẹ́ o má ráìsì olókùúta ní práìsì tí olókùúta tẹ́ ẹ dórí àárà nǹkan àtà nǹkan ká sọ́ra fún jàǹbá kó lè já sí pálùbáríkà yóò máa wọ inú owó eléyìí tí a bá ń rí irú ẹ̀ náà làwọn tí máa ta ilẹ̀ jàǹbá pọ̀ àìmọye kéṣìṣì ilẹ̀ ló ń bẹ láwọn ilé ẹjọ́ àìmọye kéṣìṣì ilẹ̀ lórí pé àwọn èèyàn ń fi tọ́ọ̀gì léra wọn lórí ilẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń talẹ̀ náà ẹ ọlọ́run kó tó dijọ́ tílé ò wúlò ìjọ́ tí wọ́n ó sin sínú ilẹ̀ yẹn yóò wá ku ẹ̀yin nìkan àtiṣẹ́ ẹ̀yin ẹ wá bẹ̀rù ọlọ́run ẹ mọ̀jẹ̀ á ṣe jàǹbá ń bi ọ̀rọ̀ ọ̀lẹ̀ náà ṣèbọ̀ ọlọ́run ló tiẹ̀ nílẹ̀ ọ̀hún gan àtẹ̀yìn tẹ̀ ń talẹ̀ àti ilẹ̀ ta ló níyìn ibo lẹ́ padà sí i ẹ mọ̀jẹ̀ á ṣe jàǹbá níbi eléyìí náà àáfàá ní jàǹbá ó tún bẹ àlèkìyáná fil amuwal ká máa ṣe jàǹbá níbi owó jàǹbá ṣíṣe ọwọ́ àǹbí ọ̀rọ̀ owó náà ọ̀nà téèyàn náà lè gbà wá pọ̀ ìwọ tí wọ́n kówó sí lọ́wọ́ tó o sì jàǹbá rú ẹ̀ ìwọ náà ṣe jàǹbá ìwọ tí wọ́n yá lówó tó o ti láǹfààní àti dá owó padà tó o tó ń fowó olówó bùgá ò fowó olówó ṣe nǹkan míì nígbà tí gbèsè ń bẹ lọ́rùn ẹ̀ yẹ kó o dá padà oníjàǹbá ni ọ ìwọ tí wọ́n kówó fún tán lówó yìí o owó mọ́sálásí ni o ẹ fi ra jẹnẹrétọ̀ sí mọ́sálásí jẹnẹrétọ̀ tẹ́ ẹ lọ rà kò tó yẹ ń tọ́ yẹ kẹ́ ẹ rà á ọ̀dà owó yòókù sápò ó ṣe jàǹbá ń bi owó ọ̀làmọ̀ náà ìjọ ọ̀gbẹ́ndẹ̀ alkiyama yẹ́wùmọ̀ láyà ń fa ùmọ́ ló ń wà lábàánú náà ọlọ́run ní níjọ́ náà owó ò ní wúlò ọmọ ò ní wúlò ìlà àmàna àtàlọ́ha the colbin sele àfẹnutọ́ bá lọ bá ọlọ́run pẹ̀lẹ́ ẹ̀mí tọ́ mọ́ ẹ̀mí tí ò ṣe jàǹbá ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run jàǹbá wà níbẹ̀ yẹn náà àwọn àfáà lábala owó yìí nínú jàǹbá tó wá burú jù òun ni kìyànátù àmúwálìlì yàtá mọ́ owó àwọn ọmọ òrukàn dúkìá àwọn ọmọ òrukàn kẹ́ẹ̀ṣe jàǹbá ń bẹ́ẹ̀ wàhálà ni o je o lọ́lọ́run ṣe ń sọ fún wa nínú alukur'an iná lẹ́dínà yakulu na àmúwálà yàtàmá zulma iná máa yakulu na fi bùtúnì yìí ń rọ́ yasláwó na gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ dúkìá ọmọ òrukàn bàbá ti kú ìyá ti kú ẹ̀yin lẹ mọ̀ wọn ẹ̀yin ń gbowó wọn mọ́tò wọn tí wọ́n tán fi ń ṣiṣẹ́ ẹ̀yin lẹ̀ ń gbowó ẹ̀ ẹ wá torí páwọn ọmọ yìí ò tí ì gbọ́n ẹ lọ bá wọn open account ni ẹ máa wá ju owó ibẹ̀ ẹ máa ju owó ibẹ̀ nígbà táwọn ọmọ ìbádàgbà kí wọ́n tó hand properties lé lọ́wọ́ ẹ gbọ́dọ̀ jẹ́nu dúkìá wọn ní tí sẹ̀rí àṣẹ lẹ́tọ̀ fún yín nìkan ẹni tó bá ń bá àyàn mójútó nǹkan irú tó bá yẹ kó máa gbà bóyá ní sálárì lóṣù tẹ́ ẹ bá ń yọ ń bẹ̀ kò sí tó burú bí eléyìí ẹ wá mú dúkìá ọmọ òrukàn ẹ̀yin fi ń pátá dúkìá ọmọ òrukàn òun lẹ́yìn fi níláárí ẹgbọ́n tó ń sọ iná máa yá kùlù náà fi ibùtú nìyí náà rọ ọlọ́ọ̀ni iná òun lẹ́ ń jẹ síkùn ta ló tó bẹ́ẹ̀ nù wa tí ó kó oògùn náà méjì péré sẹ́nu ta ló tó bẹ́ẹ̀ nù wa tí ó máa jẹ iná síkùn kíkùn rẹ̀ ó wá gbiná sẹ́nu rẹ̀ ó dùn àṣẹ náà tó ń jẹ síkùn yìí iná yẹn ó tó jẹ́nu jáànámà ọlọ́run ló sọ bẹ́ẹ̀ wáṣà yasláwó náà ọlọ́run láwọn tí ń jẹ dúkìá ọmọ òrukàn yìí tí wọ́n ń ṣe jàǹbá látara dúkìá ọmọ òrukàn á mọ̀ wọ inú náà kíni o iná iná ń jò òun ni iná ń náà sẹ̀hír wa o àáfàá ní jàǹbá inú eléyìí náà àáfàá ní jàǹbá mi ọwọ́nú ètò lọ́kọ-láyà náà ètò ọkọ àti ìyàwó kọjá sí pé kìyànà adìzàùjẹ́ ìkan nínú ọkọ àti ìyàwó kó ṣe jàǹbá sí ìkejì àáfàá la gbọ́dọ̀ sọ̀ṣe ìyàwó ọkọ kan òkun kan bọ́ọ̀dù ẹni tó lọ́kọ tí ọ̀la lè kò lè ní tẹ́gbẹ́ ní e ọlẹ́jọ́ tó jẹ́ wájú ọlọ́run ṣèbá àti gbọ́nu níwùsì ń jẹ́ òní ìtílé ẹjọ́ dájọ́ kan nìkan nínú àwọn stéètì wa nílẹ̀ Yorùbá yìí tí obìnrin bí ọmọ mẹ́rin ọkọ òdẹ nìkan kan nínú ọmọ mẹ́rin ọkọ dẹ̀ ti náwó lẹ́kan lórí tó fi jáde yunifásitì ìwọ obìnrin tí wọn náà ń ṣe jàǹbá tó ń ṣe sìnà káàkiri o tó ń fàyà kó ọkùnrin míì lẹ́yìn ọkọ rẹ oníjàǹbá mọ̀ ní ọ̀ èèmọ̀ ṣẹni ọlọ́run ṣèbọ̀ ọmọ pé o bá nú àwẹ̀ ò ṣe bẹ́ẹ̀ mọ́ gbogbo àwọn ọlọ́jà àrọ̀lẹ̀ àwọn ọlọ́jà alẹ́ tẹ́ ẹ máa ń fi àyà kó láyà nílànà sìnà tí Ramadan bá lọ pẹ̀lú wáàsí tó ń gbọ́ yìí túbà lọ ọ̀dọ̀ ọlọ́run aláforíjìn lọ́lọ́run ìwọ ọkọ ìyàwó ìwọ náà níyàwó ńlé ọmọ bó o ṣe fi yẹn lé tọ̀ ń dá àwọn àmàlà káàkiri láàmú náà gbòòrò nínú ṣẹ̀ríà lódodo ṣẹ̀ríà yọ̀ǹda fọ́kùnrin o lè fẹ́ yàwó méjì o lè fẹ́ mẹ́ta o lè fẹ́ mẹ́rin ìsìláàmù tiwa là ń sọ yìí kódà tí ọba dùn máa ń yàn nú àwọn ṣàlàyé pé òfin ọlọ́run yọ̀ǹda rẹ̀ èyí ò wá bẹ́tà tẹ́ ẹ bá wọn ti ń ṣẹlẹ̀ ní òlu wa náà àìmọye àwọn tí wọ́n ń pretend tí wọ́n nìyí pé kí ni o oníyàwó kan làwọn àwọn àlè sì ti pọ̀ ń bímọ fún wọn irú ẹ̀ náà sẹlẹ̀ ní àwọn tó darí orílẹ̀-èdè rí nígbà tó kú àwọn ìyàwó tó kọjá mẹ́rin náà wálé ìsìláàmù jàǹbá ni kí wọn náà máa ṣe kọ́ ọmọ ọlọ́mọ kọ́ ọ máa mú wọn gùn ó sì níyàwó ń lé ṣe jàǹbá fún ìyàwó rẹ̀ ọmọ tó wá ń bá ṣe sìnà àwọn àwọn Prostitutes ọwọ́ aká ìsàn bú lára wọn ọlọ́ọ̀tà fún ìyàwó rẹ̀ ńlẹ̀ kódà kọ́ ọmọ ká ìsàn bú ó ń jàǹbá níwọ náà ọ̀bẹ̀rù ọlọ́run tó o bá fẹ́ fẹ́ ìyàwó mi ọ̀fẹ́ ńlànà ṣẹ̀ríà ni kìí ṣe pọ́ọ̀mọ̀ ṣe jàǹbá fún ìyàwó rẹ̀ jàǹbá wọnú ọ̀rọ̀ marital affairs jàǹbá marital affairs ọkọjá ọ̀rọ̀ sìnà nìkan ìwọ tọ́já sí pé ọlọ́run bẹ́gi ọ̀là fún ọlọ́run bù ọ̀ láti rí wọ̀nba ọ̀fẹ́ kù ònú ilé o fún yàwó lówó tí ò tó ná oníkànfàfìra gàrí àtẹ̀pà kan mánéèjì ẹ̀ ìwọ́ bí iṣẹ́ ọbọ̀ sílé àwọn olóúnjẹ ńláńlá ìwọ́ lọ jẹ oúnjẹ ẹgbẹ̀rún kan ẹgbẹ̀rún méjì bó o ṣe ń jẹ bọ̀kọ̀tọ̀ òun lọ ń jẹ já odò ìyàwó ń sọ́fà ńlé ń jẹun gidi ń ta ó tó ṣe jàǹbá fáwọn ọmọ rẹ̀ ní tí wọ́n nídìí ò fún wọn àwọn ọwọ́ ń ṣe bí òun ṣe bí ẹni rẹ́ǹta ọ̀dẹ̀ tọ́jú inú ilé òun jàǹbá ni ọ sọ̀mọ̀ pé ó ti tú bábà ẹ̀ nínú rọ̀mọ́bọ́n ó ti ń ra táwọn ìyàwó rẹ̀ fi ń jẹ sàárì báyìí bẹ́ẹ̀ náà ló sì tán fi ń ṣe sínú táàwẹ̀ bá tún lọ má padà bí ìwà jàǹbá rẹ̀ ìwẹ́ ni ọlọ́run tó ń wù nú àwẹ̀ òun ni ọmọ bá lọ àwọn àfáà ní jàǹbá ọ̀ ń bẹ níbi kíni o umuru zaujiya àwọn àlámọ̀rí tó ní í ṣe pẹ̀lú lọ́kọláyà ká ṣe àkíyèsí eléyìí náà dáadáa kọ́lọ́ǹkọ́lá èmi àti yín kọ́mọ̀síwálẹ̀ ní tí yóò jìyà tó bá di ọjọ́ ìgbéǹde alkiyama látara kíni o jàǹbá ṣíṣe àfààní ẹ tó lọ mọ o jàǹbá ṣíṣe ó tún kó sínú alkiyana filikitiba alalikitiba ọmọ ìyá rẹ ó ti kọnu sóbìnrin kan pé òun fẹ́ fẹ́ ọmọ ìyá rẹ̀ fẹ́ ó lóun fẹ́ fẹ́ obìnrin kan obìnrin yẹn dẹ̀ ti gbà fún obìnrin tó kọnu sí i bóyá wọ́n lówó lọ ju ẹni àkọ́kọ́ lọ bóyá onípò jù lọ ó sì ti mọ̀ pé arábìnrin ọkùnrin kan ti kọnu sí tẹ́lẹ̀ tọ́dẹ̀ ti gbà fún wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ètò bí wọ́n ó ṣe fẹ́ra wọn nìwọ́n wá pèpè kí lórí lára eléyìí eléyìí táwa lè rà tá a pàjẹ́ eléyìí táwa lówó lọ́ọ́ jùlọ eléyìí tí ọ̀mọ̀wé táwa eléyìí tí ọ̀làjú tó wa lọ́ba dọ́gbọ́n dàìváàtì ọkàn ọmọbìnrin yìí ọmọ ìyá rẹ tó sì ń fẹ́ yìí tẹ̀yìn náà bá lóun ò ní interest mọ́ ó ṣe jàǹbá níwọ̀tọ́ ọjọ́kùnrin tó jẹ́ pé ọlọ́ọ̀kọnu sóbìn lẹ́yìn ìgbà tó ti gbàfẹ́ nìkan tí wọ́n fẹ́ fẹ́ ra wọn ṣùgbọ́n wọ́n tí wọ́n náà kọnu sóbìn pọ̀ fẹ́ fẹ́ Islam ọ̀faramọ́kẹ́ máa wá wéèsì gbogbo ìṣẹ̀mí ayé yín ìwọ náà mọ́ báàlè lóbìn bí báàlì lóbìn kò bá lánàá ṣẹ̀rí àmú ọlọ́ọ̀fẹ́ fẹ́ obìn kò ṣètò kankan ọdún kìíní lọ ọdún kejì lọ ọdún kẹta lọ eléyìí èsè lànà slam bó ṣe wù ká ẹlẹ́ẹ̀bẹ̀rù ọlọ́run tó àwọn ìwà abúlé fẹ́ máa ìwọ tí wọn náà bá rí pé èsì tátọ́ ọ̀fẹ́ níyàwó tó ń rò pọ̀ fáìn yẹn ọmọbìnrin tó ń rò ọmọ ẹ̀bẹ̀ bá ọba ṣetán tí rẹ̀ ń tí lọ ṣùgbọ́n ìtawà ń sọ ń bì ni pé jàǹbá ni nínú Islam kọ́mọ ìyá rẹ̀ ó ti kọnu sóbìnrin kan ó sì mọ̀ pé ó ti kọnu sí i ọ̀rọ̀ wọn ṣe kí ni o ọ̀rọ̀ wọn ti wọ̀ ọ́ ìwọ náà tó wá lọ kọnu sí pọ́ fẹ́ẹ́fẹ́ látara bó o ṣe wá dánu fún ó fi ẹni tó ti fẹ́ẹ́fẹ́ tẹ́lẹ̀ ẹ̀lẹ̀ báyàwó ní nǹkan kan jùlọ àbó òtí ẹ̀ ní nǹkan tó yẹn gan ṣùgbọ́n ó lẹ́nu torí pé ńgbà míì kéèyàn ò lè sọ̀rọ̀ ànábì àsálàm ní idán bẹ́ńbẹ́ nínú kéèyàn má gbé kalẹ̀ ọ̀rọ̀ làṣẹ́hìrán idán wà ń bẹ gbogbo eléyìí àwọn àáfàá níjàmbá ni tí mùsùlùmí òdodo tó gbọ́dọ̀ sọ́ra fún tá a gbọ́dọ̀ máa ṣe rárá kọ́lọ́run bá àlékè ọlákọ́sà àná wa àwọn àáfàá ní ara jàǹbá kìyànà tó rọ í ẹ̀rí àwọn tó jẹ́ adarí tí wọ́n ń darí wa káwọn náà wá ṣe kí ni òkan ṣe jàǹbá fún àwọn tí wọ́n ń darí àáfàá lélẹ̀ yìí jàǹbá ni gbogbo ẹ̀yin tẹ́ ń darí wa náà ẹ̀yin náà yìí ló rọ̀mọ́bọ́n rèé tẹ́yin náà ń gbààwẹ̀ kódà ń tí èsè mùsùlùmí nú oyin tí ó gbààwẹ̀ ẹ jẹ́ á lọ bẹ̀rù ọlọ́run àwọn owó pírójẹ́ẹ̀tì tàní ẹ̀ ṣe fún wa níbo lẹ dàìváàtì ẹ̀ lọ owó bọ́ọ̀hù tẹ́ ẹ bá ṣe bọ́ọ̀hù fún wa a nídìí ká ṣe thank fún yín torí kèé ṣe pé ṣe wá lóore sótìyé lódodo tẹ́ ẹ bá ṣe náà a ní sọ wípé awa wà isi yín sí ṣùgbọ́n ẹ̀mọ̀ péjọ́ kan ń bẹ tá wájú ọlọ́run owó bọ́wọ́ wa ìbọ̀lẹ̀ dàìváàtì ẹ̀ lọ owó síkírọ́rìtì wa tó fi yẹ káàbù ọ̀wọ́ àfún wa ìbọ̀lẹ̀ dàìváàtì ẹ̀ lọ owó tó yẹ kẹ́ẹ̀ ná lórí ẹ̀kọ́ ìbọ̀lẹ̀ dàìváàtì ẹ̀ lọ àwọn olórí náà àti ìparí ìdánilẹ́kọ̀ọ́ yìí ẹjẹ́ àpàdé ní part three ibẹ̀ láàlọ́ fìgì ọ̀rọ̀ igun sí torí paranti ń dayé rú òun lọ́rọ̀ jàǹbá ilé ẹ̀kọ́ mufilun high school náà so onígbọ̀wé ètò yìí ẹ lè fẹ́ ṣèwádìí nípa ilé ẹ̀kọ́ yàbí nípa àlámọ̀rí ẹ̀sìn zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la tá a máa pàdé ìmìlọ́mì ayélujára islam rasheed hashim abu anas asalaamualeykum wa rahmatulahi wa barakatu.